ọmọ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn wò pé à nínú ìgbésí ayé òun ètò tó kù yóò tún lé lọ́gbọ̀n. ọ̀rá àwọn ọ̀mà bóyá nínú ìgbésí ayé wa ó yẹ tá a gbà mọ̀nà ìdí nu tó fi jẹ́ pé gbogbo ẹni tó fẹ́ ṣoríire láyé àwọn máa ń kíyèsí gbogbo chance tó lọ́nba fún wa ni nítorí pé bẹ́ẹ̀ yẹn ó sì sọ náà pé pẹ̀lú ògbó ọlọ́run tẹ̀mí ó tún bá mi tẹ̀mí ó tún bá mi ọ̀kan lèyàn gbà tí ó fi tàn ọ̀kan náà ṣe tá àfi ní sèmi mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo yìí tó bá fi lè bọ́ ọ láyé lò dáadáa lò dáadáa bí ẹni pé ò ní sèmi mà ló ṣe ń bẹ nínú báńà fi sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́mi àti máa ń pè àwọn sọ̀hábà sákèjì tó máa bẹ ti sọ̀dá kí máa ń sọ fáwọn sọ̀hábà ìpè sọ́lú sọ̀dẹ́ tẹ̀mọ́wọ́ sọ́lú sọ̀dẹ́ tẹ̀mọ́wọ́ sọláàtì tẹ́sí sọláàtì ẹni tí ń dájú ẹni fáyé sọláàtì pé àṣemanilé kò dájú wípé ìṣá ẹ̀ bà mí láì torí pé èèyàn bá mọ̀ bẹ́ẹ̀ wípé bóyá ẹ̀ẹ́dẹ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ tún ti hàyà àti ńlẹ̀lẹ̀ wọn ò tún ní fún mi láyè láti fi sọláàtì ní ìmọ̀ lẹ́yìn eléyìí wàláhì yóò jẹ́ sọláàtì tó dájú sọ hikima tó wà mẹ́rin ìpè ní ìsìn gbogbo tí mo máa ń ṣe kí n máa ṣe bí ìgbà tó ṣe pé last chance tí wọ́n fún mi nù tó ìdí ẹ̀rọ ló jẹ́ pé wáyé pé hajj ni mo fẹ́ ṣe ni màá wò pé láyé yìí o kò dájú pé mo tún lè rí chance hajj mi mà máa ṣe hajj yẹn tí ó da gidi tó bá ṣe zakat ni mo fẹ́ yọ mo ń wò pé tọ́ láyé yìí o ẹ̀mí mi lè má gùn ju dìgbà míì tí n tó fi yọ ọtọdún mi máa yọ lọ́nà tó dáa tó bá yẹ pé sọ̀lá ẹ̀sìn ni mo fẹ́ ṣe máa ṣe lọ́nà tó dáa تدرك الصلاة التالية قد لا تدركني في هذه الدنيا صلاة تنبو لي لي لما بعمل أي بين أن صوم رمضان بين وقوع عبادات تقول لو في جايك حكمة لان بين صلوا صلاة مودع نسي أو جل الله تاوى نمو ويبات مو لو قال القرآن تسلو كنت قال القرآن تسلو سوى منا إذا قال القرآن نمو kò sí ìyàtọ̀ láàrin ìgbà tó wà lásìkò ọlọ́lá àti ìgbà tó sí lásìkò ọlá torí pé gbogbo náà dáradára tó ń bá kánà ló tún kọ̀ǹtínú gbogbo rubbish nonsense nínú ìgbésí ayé kò sí kan tó dínkù wọ́n sì ń sọ fún wa ipá àwọn ọjọ́ yìí lọ gàjù àti pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí iṣẹ́ rere ṣíṣe nínú àwọn ọjọ́ yìí ní ìfẹ́ tó ṣe wípé ọ̀pọ̀ ju èyí tó lé ní sí iṣẹ́ rere nígbà míì lọ. àti pípa padà ẹ̀sẹ̀ tí wọ́n fẹ̀yàn lórí pé èèyàn rí sẹ́ẹ̀rì sí lásìkò yìí èèyàn ò lè rí irú rẹ̀ tó bá ti sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ lásìkò mi. wọ́n ní ìrẹ́ anábì sallallahu alaihi wasallam tó bá ti wá si pé jihad ní sebi èèyàn sí lásìkò mi tí kò lè ní irú ládá tí èèyàn bá mi sí anábì ni won le wala jihad fi sabilillah. àyàfẹ́ ni tó ṣe pé ọjà yukhatiru bi nafsihi wa malihi falam yarji' min dhalika bi shay' àtẹnidẹ́ ẹ̀kọ́ jáde ó kì ẹ̀mí rẹ̀ ó kì bọ́nú ewu ó gbé ẹ̀mí rẹ̀ wọ ogun ó gbé dúkìá rẹ̀ wọ ogun kò wá rí nǹkan mú bọ̀ wálé ẹni tí wọ́n sọ pé kò rówó mú wálé o tòṣùwọ́n ní kò rí nǹkan kan nínú méjèèjì mú bọ̀ wálé ó kú dúkìá náà ti pòórá olólè ní tó bá wọn wá sẹtifáì dáadáa tó lè sẹnu àsìkò yìí láti fààyè sílẹ̀ fún ọ láti ṣe dáadáa tó pọ̀ nítorí pé abwaabul khayri kathiratu àwọn ẹlẹ́kùn orí ọ̀pọ̀ fala tuhajjir wasi'a ìjọba wa fẹ́ mọ́sọ̀dì tó fún ìjọba fẹ́ mọ́sọ̀dì tó òfin ṣẹlẹ̀ àsọ fún wa pé Ọlọ́run nífẹ̀ẹ́ sí iṣẹ́ olóore ṣíṣe lásìkò yìí lọ́nà tó ṣe yí pé ìfẹ́ tó ní sí iṣẹ́ olóore lásìkò tí èsè léyìí kò tó ètò ní sí ní ìsìn ẹ̀sẹ̀ tó sì san lórí iṣẹ́ olóore lásìkò yìí o lè rí irú rẹ̀ gbà lórí irú iṣẹ́ bẹ́ẹ̀ lásìkò mi ọ̀rọ̀ àjòkò àmọ́ tanra wa jẹ́ látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yẹ aláìṣẹ̀ kan sí aláìṣẹ̀ tí ó jẹ́ oṣooríire wọ́n mọ wá síwájú ṣé ẹyin ló ti máa di jáde ní àràdì ẹ ló sinú ẹyin jáde ẹ gbogbo àwọn rubbish tí ò ní tuma ẹ ká lè ṣe sòyà nínú àsòyà bá lè ṣe sòyà ẹ à ń fẹ́ dẹ̀lẹ́ irun kọ́ lórí ká lè ṣe sòyà àwọn wá fẹ́ dẹ̀lẹ́ irun kọ́ lórí ká lè ṣe náfìlà sẹ́ni yẹn náfìlà lásìkò yà bẹ́ẹ̀ nìyẹn náà ẹ̀rí ìwọ ló ní kẹ́ yẹn náfìlà sẹ́ni ti tààrà lásìkò yà bẹ́ẹ̀ nìyẹn ẹ̀rí tó ní kẹ́ ẹ táwọn èèyàn bá ti fẹ́ tẹ̀sí táwọn rò pé ibi ọ̀pá èèyàn rò sí kí wọ́n máa náà ṣe sí yá ẹ̀ láti gbà ó sígbà ó ebi ń dẹ́ńdọ̀ ẹ̀jọ̀ ọ̀tẹ́lì kan wà ẹ̀jọ̀ ọ̀tẹ́lì kan wà lórí ibi olórí ọ̀la ìfẹ́ ní ìkù ó ní ìjọba ọ̀tẹ́lì kan wà lórí ilé ìrọ̀lá. ilé ìtumọ̀ sí pé gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa ń sọ yẹn tẹ́ bá tọ́jú wọn dáadáa àwọn ọ̀fẹ́ fèé ni wọ́n sì fẹ́ discourage àwọn ni wọ́n sílẹ̀ kù sílẹ̀ pé inú sí olóore ni sùyàmù àbí ìsinmi sí olóore. ìtọ́ba wa ni títa ló wá mú ọ lọ kí ló yẹ kàn fẹ́ dẹ̀lí ìlú nǹkan àdẹ̀lí ìlú rà án yóò kọ́ àlẹ́ ọ̀hún mi ní ẹ̀ka ẹ̀rí ní máa kọ́ fún. ẹ̀rí tọ́pẹ̀ tó wáyé á lò fún gbogbo àwọn tí olóore ẹni tó bá wá pé á yọ kankan kó mbẹ wọlọ́ amẹ́rì wa ẹ̀rí wò lọ yọ kankan kó mbẹ ló kú

táwọn yóò máa béèrè nítorí pé wọn lẹ́yìn àti sinọ́ torí ẹ̀rú tẹ̀ ń bà wá wàláhì tẹ̀ ń bà ẹ̀rú bà wá lórúkọ pẹ́lú mi tẹ̀lé súnà tọ́wọ́ ẹ̀fẹ́rìdò àrọ́bíhì yẹ́wù mẹ́ndìyàwó lórúkọ pọ́ọ̀lù tẹ̀lé súnà ẹ̀sìn jìnnà sọ́lọ̀ ní gbogbo ojoojúmọ́ ní fi jìnnà sọ́lọ̀ gbogbo ojoojúmọ́ ní fi jìnnà sọ́lọ̀ ẹ̀ mẹ́ndìyàwó máa fi súnmọ́ lọ́nà يتقرب إلي بالنوافل حتى أحبه ǹjẹ́ ẹ̀ máa fi súnmọ́ lọ kò sí nǹkan kan tó lè ṣe tó fi lè rí àti súnmọ́ lọ ọba n ní ìṣòro sọláàtò bọ́ọ̀rù lónìí tó o ṣe náfìlà àràkà mẹ́rin tí máa ń ṣíwájú sọláàtò bọ́ọ̀rù tó o ṣe àràkà méjì tí máa ń bẹ lẹ́yìn sọláàtò bọ́ọ̀rù ẹ̀sì ànáfà ànábì sọ̀rọ̀ wá àdìsọ́nà nínú àwọn àhàdé bó tilẹ̀ jẹ́ kékeré ṣe sọ́nà sọ̀rọ̀ àtìdá ó ṣe wá lójú kòkòrò ká máa ṣe àràkà mẹ́rin kọ́bùnà sọláàtò tẹ́tíráì láti ṣe rí ó ní àràkàtà àlùfẹ́dùrù ọ̀pọ̀lọpọ̀ ló ń bọ́ mọ́ lọ́wọ́ tuntun bá nàbì sọ̀rọ̀ láti lọ sí pé xeyírùn mi nà dúnìá wọ́n máa fi hà ó lò yí gbogbo ilé ayé àti ti bẹ́ẹ̀ nílé ayé lọ. kọ́ wọ́n ti wá sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ ìpè wà á lù súnà ni ọ́ ṣé sáà ní súnà náà ìgbà tó ìfúkè bá ti náà. lọ́sọ̀ sọ̀rọ̀ pé súnà náà tẹ̀lé pé mọ̀ntẹ̀ lórí pa ànábì ṣé lórí pa ànábì náà lọ ń ti pàtì yẹn. tọ́ǹtẹ̀rẹ̀ àrẹ ẹni tó bá fẹ́ ṣe dá àwa ṣe súnà nàbì sallallahu alaihi wasallam jẹ́ ọ̀hàn lára tẹ́ rẹ mọ́jọ́ ọ̀hàn lára ọ̀rọ̀ rẹ lásán ọ̀rọ̀ lásán tí ò ní tuma ọ̀rọ̀ tí ò ní láàyè kọ́dà gángan mi ẹ̀rú ń bà wá ni wọn ò sì lè ti sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ó ti máa fọ́nra rẹ̀ ó ti máa wúra rẹ̀ wàhálù súnmẹ̀ àwọn yòókù kọ́ káàlù náà. eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ mójútó ìjọsìn. títí àtọ̀ láti bá nàbì sọ̀rọ̀ máa rè sílẹ̀. kí ló gba gbogbo àwọn tọ̀rí pẹ̀lú ẹbí wọn kàyà pàṣẹ súnmẹ̀ iná sọ wọn di bẹ́ẹ̀ ṣe dà ní tó bá yípa lọ di súnmẹ̀ wọn wá eléyìí bá súnà mu wàláyé tó bá dúró ti súnà tí wọ́n sì ń sèǹtọ́ bá súnà mu àwa tí wọ́n bá mú súnà ọ̀pọ̀lọpọ̀ wò ní wọn lé mú. ẹ̀fọ́ ń jìyà ní ìdílé tó padà fàyà burúkú fún wọn láti yà àfi tí wọ́n bá túbá tó kọ́lọ̀ wọn rẹ nìkan mú wọn lọ́nà wọn gbà súnà kọ́ mọ́ abéèrè pé àwọn báyìí tó ń bá súnà kọ́ bá súnà mu eléyìí lọ́ bá súnà mu nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà òun ti ó ti lóra rẹ̀ fún àmọ̀síbá àmọ̀síbá àmọ̀síbá ọkọ̀ a pé lórí bídíà tí èsì ti máa ń sè tọ́gbà tún nà mú kọ́. ìdí nù ló fi jẹ́ pé ẹ káwọn náà gbìyànjú fa kò nínú gbogbo ẹ̀yin tẹ́ gbọ́rọ̀ ìgbà kò sì sẹ́ni tí kò panu wa ní ìsìn tọ́ba ti tí ọmọ aná tí ọ̀lẹ́tọ̀ sí náà àtẹni tó rí rẹ̀ dàrú sá àtẹni tó sùn nígbà tí ò tíì ti sá sẹ́yìn ní ìsìn alhamdulilayi bẹ́ẹ̀ lè gbóra ọ̀pọ̀lẹ́ àbí àbí ẹ̀kọ́ ni aha yaqubun ẹ̀sẹ̀ niyam àbí ẹ̀sùn ni ẹ̀ kúkú sùn tẹ́lẹ̀ ìtumọ̀ sí lẹ́yìn náà ẹ agbọ́dọ̀ máa ronú nǹkan kan bí ti tẹ ká ronú pàrọ̀ àlàkù yìí àwa ni wọ́n ń gbé lọ sí sàárè báwo lẹ́yìn rò báwọn èèyàn máa fíìlì lọ́jọ́ yìí báwo ni sílìn tí yóò ṣe rí lọ́jọ́ yìí abẹ́rẹ́ òkú náà ní sílìn ni àwòkú náà ní sílìn bá náà ti sọ fún wa tó bá jẹ́ pé ẹni rere lẹ́ ń gbé lọ sí sàárè ọmọ tó kí kíákíákíá ọgbẹ́ni tó lè mí tó bá ti jẹ́ pọ̀ dára ẹni pé mo lẹ́ gbé mi lọ àtẹ́ni sílẹ̀ yóò yan yí ẹ̀yin ọ̀gbọ́n kankan ẹ̀yin tó máa ẹ̀ ẹ̀ dìmú lọ́jọ́ ìgbésàrè subhanallah ok báwo lẹ́yìn wúlò tó sílé wọn ò rí lọ́jọ́ yẹn báwo ni sílé àwọn tí ẹni tí àwọn lọ sáré èmi náà wà nù náà wà nù bákan méjì là máa ronú wa àwọn àánú ti pọ̀ fún wa jù ọlọ́rọ̀ ẹ̀kọ́ ẹgbẹ́gbẹ́ sì kú ni ah, ọlọ́dàkùn bá kẹ́ bá gẹ̀ ọlọ́mọba ọmọ ìgbésùn máa jẹun lọ gbé débi اللهم ighfir له warham يا sáàtì àti ètùtù ṣe ń di اللهم jẹnáàlì له ighfir اللهم warham له ighfir lahu warham. olú ọmọ wa rúru ra rẹ pé káti ẹ̀ pé mi mo kú lónìí wọ́n lọ tó ní ọ̀gá rí mo ní ọ̀gá rí gbogbo sẹ́ẹ̀mí ọ̀gá káàlì mi burú. tọ́ màá sì yí wa padà látòmí lọ àwọn kan wà bẹ́ẹ̀ kọ́nà jẹ́ àmàbẹ́nu rú àwọn sáfù àwọn kan wà bẹ́ẹ̀ pé pé táwọn bá ti gbọ́ pé nìkan kú tó tẹ̀lé wọn wọ́n fẹ́ yọ ọ́nú láàrin wọ́n mọ̀ bá pa àwọn wọn pa wọ́n mọ̀ bá pé kúrò òdùn wọn àwọn náà tẹ̀lé wọn lẹ́yìn wọ́n bá tẹ̀lé wọn ẹ̀rí tí wọ́n ti máa kóra wọn jọ wọ́n ti máa kọ́kọ́ sọ ara wọn ti máa kọ́kọ́ sọ ara wọn pé tó àwọn sọ̀rọ̀ ẹni tó kú wá sọ̀rọ̀ àwa tá a bẹ láàyè náà wọ́n bá bẹ̀rẹ̀ sí discourse abẹ́rẹ́ sí ní ti ẹ̀ kí ni interest jẹ́ ní bank lórí kí ni interest yẹ yẹ ẹ jẹ máa àwọn àti torí pé nìkan kó ká má tàyè mọ́ni ẹ bá máa wo oríṣiríṣi ṣé iṣẹ́ tẹ̀lé yóò tó lọ́wọ́ àti kan gbogbo ani tẹ̀lé gbọ́dọ̀ àwọn kan sọ pé ah máa ti tàná ní agbára o ò ní agbára o ah kóòtù tuntun tó ń gbà fún nàìjíríà ah, o ò try tẹ́lá ti fẹ́ wẹ̀yìn lọ́wọ́ àti mọ́tò jẹ́ ẹ̀yin tẹ́ sírọ́ọ̀sì tẹ́ bá fẹ́ wẹ̀yìn pé àwọn ta ní ń discuss ọ̀rọ̀ ẹ̀bà mọ́tò jẹ́ ẹnìkan wọn ẹnìkan wọn mm, àlùmọ́ǹtì bọ́ọ̀lù nífẹ̀ẹ́ sọ so báwọn yẹn ti máa rí ńjọ́ tí yẹn bá kú torí àwọn sọ pé tó bá fẹ́ mọ bóòlù àwọn èèyàn ṣe react lẹ́yìn ikú rẹ̀ wo bẹ́ẹ̀ náà ṣe react lónìí lẹ́yìn ikú ẹni tó ti kú ayé ò ní yí padà torí pé wọ́n kù so as you do they will do to you ǹjẹ́ wọn náà ṣe ni wọ́n ṣe fún ọ pẹ̀lú bọ́ọ̀lù torí ètò kálukú ọmọ ẹrọra rẹ wò ókè nígbà tó máa gbé wa tó gbé wa lọ sórí pé àbí lè rẹ náà wọ́n fẹ́ ṣe sí nígbà tó tọ́ tó ọ yarí mọ́tò náà lọ tí wọ́n gbé sínú sàárè ìdákùtà ní ọba àgbébẹ̀ kò sí ẹni bọ́ọ̀tì tí ọba àgbébẹ̀ ìntàǹgbélé ayé ṣe ní kú àkùnrin sàárè wa. bẹ́ẹ̀ ló ti wá nù àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam pé nǹkan mẹ́ta ló máa ń tẹ̀lé yàn dé sàárè. dúkìá rẹ yọ pẹ̀lú ọdún sàárè rẹ family member wọn bọ̀ ọdún sàárè rẹ iṣẹ́ tó gbélé ayé ṣe yọ bọ̀ ọdún sàárè rẹ but unfortunately dúkìá padà bàtà rẹ ló kéré jù slippers wọn ní sẹkù sáré family member every individual will be back wọn ò bá láwọn nífẹ̀ẹ́ rẹ tó gbogbo ìdíyàwó rẹ ń tán jẹ tí wọn náà ń tán jẹ ìtumọ̀ títàn jẹ rẹ nítorí pé ìgbà tó dùn láàrin ọkọ àtìyàwó ìyàwó rẹ sọ pé tẹ ẹ bá ti lè kú báyà lọ ni. ẹ ẹ tòun bá ti gbọ́ tọ́lọ́ọ̀bì kan kọ́dà ẹlòmíràn tó padà ẹlòmíràn tó padà fẹ́yàwó rẹ̀ àfa oní eh, kìtàbù àṣìríyàt ó ní wàyẹ́kúlú báàlù ìrìnsíkà bí tòrọ́ọ̀dì onígbà tí wọ́n bá kú ọkọ ìyàwó rẹ̀ àbí òye yìí tiẹ̀ ọkọ rẹ̀ tí ó ní lẹ́yìn rẹ̀ òní ó tún dá màjẹ dúkìá kí á lè wá ń gbé nulẹ̀ ayé náà gánà rí. wàyà kúló bẹ́ẹ̀ ló ẹ̀rẹ̀ sí kẹ́rẹ́ tòrọ̀ sí dúkìá rẹ̀ ọkọ̀ ìyàwó rẹ̀ òní ọjà màjẹ. táwọn ọmọ rẹ̀ kọ́ra wọ́n dọ̀ àlọ́ bẹ́ẹ̀. mami kó lè ní ìjọ èmi lọkọ ìyá yín ẹ̀ ń ìyá yín pé ó kó mọ́tò wàláì ti ṣẹlẹ̀ sáwọn mi báyìí wàláì wọ́n ti gbèrú kéèsì ẹ̀ wáyé tọmọ gbọ́dọ̀ rọtọ nílé ayé òwò náà irọ́ lásán tẹ́lẹ̀ lọ wà wò wọ ọmọ lọ wà má yà ló ṣe yín má ló láwọn máa já tọpọ lọlọ lẹ́nu yóò pò mí ilé ayé ni ẹ̀jẹ̀ máa méjì kan àbá àtúnṣe yìí pé wàtẹ́ńtẹ́rẹ́ àhẹ́gbẹ́tò bá àdà àṣírin ó lọ fún ọ níjọ́ mẹ́wàá. gbogbo àwọn olólùfẹ́ rẹ ọlọ́run ti máa gbàgbé rẹ ẹ̀yẹ padà wá ẹ wá wo àwọn tó ń sọkún bọ́lọ̀ lọ́bọ̀lọ̀ lọ́bọ̀lọ̀ ọ̀njọ́ tó kúkú ìjọ kejì ó tún gbóná díẹ̀ lára àwọn bọ́ọ̀tù ẹ̀ tẹ́pẹ́rẹ́tọ̀ yẹn tó máa lò ìjọ kẹta ọ̀ ìjọ kẹrin ìjọ karùn-ún tó máa rẹ́nu ẹ̀ bá ní wọ́n bá darí ẹ̀ bá ní wọ́n kà ẹ̀rí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ẹni tó ń sọkún ẹ̀rín yóò gbẹnu wọn. wàláìkìn ìwọ ńkọ́ kọ́ndíṣàn wo ni wọ́n wà kí ni sọ wọn nù sàárì rẹ̀ tí wọ́n kẹ́ni sọ́mọ́ tí ẹ ti gbọ́ ọ nù wọ́n ló kù ọmọ bó ti bára rẹ̀ la ilaha illallah torí èlò ti jẹ́ pé ilé ayé ìgbésẹ̀ ń tìyàn máa wò wọ́n mọ́ kódà ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ju ọ̀rọ̀ lọ wàláhi sàláhi ọ̀rọ̀ bẹ́tẹ̀bẹ́tẹ̀ jọrọ gẹ̀dẹ̀ lọ ambẹ̀sibẹ̀sì ká mọ̀ ayọ̀ bẹ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé tí èèyàn bá kú èèyàn ò lórí fèrèsì dírámù nínú àwọn tí wọ́n ní wọ́n tẹ̀lé yín lọ sáré làwọn fámìlì yìí àwọn fámìlì yẹn wọ́n dramatize pé ó dún àwọn àwọn òṣìṣẹ́ padà sílé àti wọ́n wá gbé bàbá sínú kòtò ní ẹ bọ̀dá mi lọ́wọ́ àmọ́ àdọ̀bá ẹ kọ́ mi. dírámù gbogbo ẹ̀ drama ṣé mo tuntun báyìí pé lódodo ẹ̀yin bá nífẹ̀ẹ́ wọn bá ìfẹ́ yẹn sì lágbára gan à ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn kò yẹ kó fò nìkan sílẹ̀ náà sani ọmọ bá anájú níbi tó wà ẹni mọ ń fẹ́ volontiara kanu yìí tó lè volontia <laughs> <laughs> àti ìfẹ́ tá a fẹ́ adìẹ ni kò dé ní. wọ́n ní fífẹ́ tá a fẹ́ adìẹ kò pé ká má jẹ nínú òwe haúsá nù. so bẹ́ẹ̀ náà ni yorùbá náà sọ pé ìfẹ́ tá a fẹ́ adìẹ kò dé ní. torí wípé àwọn tẹ̀yìn náà nífẹ̀ẹ́ tẹ́ lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ o ibi tó fi mọ̀ nífẹ̀ẹ́ họ oníkéènìsìn wọn àti bọ́ọ̀dà rẹ̀ ẹ̀jọ̀ sùn sórí bẹ́ẹ̀dì ọlọ́run tó wá gbẹ̀mí bọ́dà rẹ kí ló tó ma àtẹ̀lẹ́ ẹ tó sùn kò ju one hour lọ lọ́lọ́run ti gbẹ̀mí rẹ̀ ó sì kọ́ ọmọ jarun kó tó máa kọlù ó tó máa jarun kó tó máa kọlù ó lè jẹ́ kó náà níbi tó ti kú tára ti di bó ṣe dì tó ọkọ̀ àwọn olùọ̀nà àfẹ́fẹ́ tẹ́lẹ̀ ẹ̀yọ́ tó máa jarun kọlù yẹn ó tì ó ní mọ̀ kó kú lónìí lẹ́wọ̀n á mọ́ wọn àfọ̀rẹ́ tó bàbá dìde kí ló ṣe bọ̀dá bọ̀dá ló mọ kọ́kọ́ jù ó tí ó jí mi pé wọ́n àbúrò mi tí a lọ sọ̀tọ̀ láti wò tìrì kó tó di pálí sọ́jà rí ọyọ̀ kò tó jí lónìí kí ló dé eh, oṣù rẹ̀ wọ́n wọ́n ti sẹ́kù lánàá wọ́n lọ sàlẹ̀ àlá ó lè lọ sọ̀tọ̀ láti wò tìrì wọ́n ti wá sọ̀tọ̀ láti kọ́ ìlú náà wọ́n á di pé nǹkan dà yín láàmú láti ẹ̀kẹ́ ni wọ́n ti wọ́n ti pé àsọ̀tọ̀ láti kọ́ ìlú náà bọ̀dá bá ní rọra jí èmi ti fi lé ayé nílẹ̀ fún yín wọ́n lọ́kọ̀ọ́kọ́ sá tí ọ̀gá tètè rẹ ní sokùn sí ndì wàlúwà ó lè já sẹ́nu mọ́tò sẹ́mọ́tò kàtí òkúta òkú ló ń sùn kì ìyẹn ní kótó bá òkò bá ti mú òun náà lọ subhanallah ẹsẹ wo ìfẹ́ tó ní ti dà nígbà wọn bá gbé sínú kòtò tá ọsùn tá ọmọ bá nàjú kó sí rẹ ní tẹ bá gbókù lọ sí sàrí tẹnìkan sunkún tó lóun ní padà lọ sílẹ̀ kálukọ́ padà tó bá dé pé gbogbo yín bá túká tán wàlúwà yóò sàrí wa bá yín ẹjẹ ìjọ dórí tẹ tó dínà díẹ̀ tí ẹni tó ní masínì tó kàn tí ó bá fi finá sí masínì rẹ yóò ti rí pé ó ti gán mọ́ masínì ẹ ti ń bẹ tẹ́lẹ̀ nígbà tó rí kéèyàn pọ̀ wọn ò lọ́wọ́ rẹ kọ́ mọ́ pọ́ńsọ́ wọn ò ń bá bọ̀ dáa kò burú ilẹ̀ tẹ́kùtà lè gbẹ fún un eléyìí túmọ̀ sí pé ilé ayé yìí wàláhì ń tàn wá jẹ púpọ̀ a sì máa gbé tẹ̀sí ìgbà tá à ní kó ń bẹ̀ ẹ̀yin wo bá a ṣe ń pílánì gbèsè ayé wa a àfijọ́ kan pílánì rẹ̀ ní ti pílánì ẹni tó gbà kó wọn kú gbogbo pílánì tá ni ti pílánì ẹni tó tí ò gbà kó wọn kú nígbà tí ọmọ ìgbésí ayé ni wá tí ò ní kú ẹ̀rí ti dìde tí kálukú ti dìde ní gbogbo ìyànjú wa ọ̀nà six three three four kó láti gba gbogbo pálí àbí ẹ̀kọ́ ni tẹ̀lé gba gbogbo pálí nǹkan tí a kàn kó dírẹ́sì lé ní rárá o kí la fẹ́ jẹ́ kí la fẹ́ jẹ́ nínú ìgbésí ayé wa òun náà láti sórí ẹ̀ pọ̀ sí o six three three four. ok àwọn onímọ̀ tí six ó pè bá wa three three yìí náà tí ó pè bá wa láyé fún ọ̀sẹ̀ náà pé bá aláyè wà náà ọ̀pọ̀lọpọ̀ ìrònú rẹ̀ ẹ̀yin máa wọ́n jẹ́ bá fẹ́ túká pẹ̀lú ọ̀rẹ́ ńlá lẹ́yìn apàdé lọ́la ọ̀ máa disappoint mi o so mo tó bá sọ́njú ní ni ẹ tó pé àjẹ́ o àbí ẹ̀kọ́ ni àwọn òní rò pé à ah, pẹ́lú mi náà ti lọ sùn náà tó ti máa tẹ̀lé à. a máa sọ with all confidence wípé àwa jì náà ni ẹni tó bá ní ìlú jí ni òbí jí lẹ́yìn ló bá lẹ̀ ẹ gbọ́rọ̀ ẹni tó bá ní òní jí lọ èmi bí rọ́lá sí ó ní ọdọ́ máa kú tẹ́ ẹni tí à ń tẹ̀lé ayé ń tiwa à nǹkan kan tá à ń fẹ́ palẹ̀ torí náà ní kí máa máa lọ dánilẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́rọ̀ ọlọ́run ẹ máa torí pé lágbá bìkan náà ká máa rántí pé bìkan retí wa tá a lọ màlẹ́kà ká ń bẹ tọ́lọ̀ ti fi gbígbẹ̀mí wa tó fi sọ òun kàn retí ká gbó kílíkì ni bẹ́ẹ̀ ló kílíkù kálukú wa kò sí ní tọkàn kó lè tọwọ́ fún akọ́mọ́lẹ́kùn mọ́tò lẹ́yìn wó kílẹ̀ màlẹ́kà kú tọ́lọ̀ wọn bá ti fi ọ̀rọ̀ àti gbẹ̀mí yín lé lọ́wọ́ yọ̀ọ́ gba ẹ̀mí yín náà nígbà tá a ti kù bá tó. tó ọ̀dà sẹ́yìn máa ń ronú pé ẹnìkan ń sọ àyàn tí ń rọ̀ sọ kò sí yẹ kí èèyàn ọmọ sọ ẹni tí máa ń sọ àyàn kò yẹ kí èèyàn ọmọ sọ tí ń sọ àyàn sẹ́yìn máa iṣẹ́ wọ́n dà ju bó ṣe wà yìí lọ. nítorí pé òun tiẹ̀ ọ̀dà màlẹ́kà dání òun náà fi atẹ́gùn sí òun. sẹ́yìn fẹ́ tẹ́ ń retí bẹ́ẹ̀ náà ni màlẹ́kà tí ó gbẹ̀mí wa kásìkò ó kálukú ni kọ́ra mú síbi tó fẹ́ sálọ. ok tí gbogbo eléyìí ò tó wa bẹ̀rù kò tó mú wa palẹ̀ mọ́ kò tó mú wa ronú báwo ni sàárè mi nínú rẹ̀ kí ló kù tí ó kátó gbogbo ilé ayé yìí báyìí ọkàn já sí pàbó ni èèyàn ò gbìyànjú àti rálùkì yá mi tọrọ yẹn bá wa já sí náà kí ni ọba gbà yẹn lẹ àwọn tá a la gbẹgbẹ rò tá a lè lò tani àti tani àti tani àwọn bàbá tó mọ̀rọ̀ ọkọ̀ tó dáńtọ́ tó lè lọ bá wa kìtẹ́ wájú ọlọ́ọ̀ pé kí ni ọlọ́ọ̀ ẹ̀rọ ìfìyàmọ̀ ẹ̀kọ́ bá wa ó sì yẹ ká nínú palẹ̀mọ́ always because. e lọ pé owó pẹ ó ti jẹba àsìkò ti pé òyìnbí nù ìgbẹ́ tó máa ń pa owó onídàkejì kò nítumà a lè pé yọ pẹ kọ ya a lè pé yọ yà yọ yà ẹ má mọ̀ sí kọ́rọ̀ tí a lè pé yọ ya nítorí bá ní yọ yà tó bá ìyẹn sọ̀rọ̀ alẹ́ nù ẹ sọ̀rọ̀ alẹ́ ẹ ní palẹ̀ má dé nǹkan tí ó wúlò fún yín torí di eléyìí jẹ́ náà ó tó wá palẹ̀ mọ́ ọ́ ó tó wá palẹ̀ mọ́ ó sì tó wá múra lọ́lọ́run ti sàánú ìjọ anabi Muhammad sallallahu alaihi wasallam ó fún wa láwọn àkókò wọ̀nyí àwọn àkókò wọ̀nyí àwọn àkókò wọ̀nyí àwọn àkókò olóore olóore olóore olóore tẹ àwọn tó wa wọ́n yí àtẹ̀síwá gédégédé nípa ọjọ́ orí à ń sọ̀rọ̀ bàbá anabi ibrahim aleyhi salam jọ ni two hundred and kila ló lò hmm? two hundred and sixty years ṣeré ọjọ́ orí èèyàn márùn-ún tẹ́mi rẹ̀ gùn nù ìjọ yìí ni tẹ́lẹ̀ tó bá lò fifty years kí sọmọdé fa ẹnìkan wọn kú ní sixty wọn ní ọmọdé nì ókè <laughs> tá a lágbàlagbà wọn lè kó lọ gọ́fà one twenty ó làgbàlagbà lọ́dọ̀ tó ṣe lágbàlagbà wà lọ lọ́dọ̀ àti lọ two fifty four fifty eight hundred ẹnìkan à ń sọ̀rọ̀ nàmúrúdù wọ́n ní four hundred years ló fi ṣèjọba four hundred years ṣeré nù ókè ọdún tó ti wá lò kó tó jọba sókè ṣeré. So, torí ẹ ẹni tí wọ́n ń gùn orí ẹ̀rọ ti dẹ́gbà wá gan ní ti bẹ́ẹ̀ mi ò fi ṣe gùn àti tètè ń gbé torí ẹni tó bá hundred years láyé ìgbà ọ̀dọ́ nù wọ́n ẹ̀sẹ̀ dọ̀dọ́ nù tí okùn rẹ̀ ọmọ gbé pépépé àwọn ọmọ forty twenty àwọn ọmọ tí kéékèèké ẹ̀rọ ọmọ tí èwò yìí torí pé bẹ́ẹ̀ mi bá ṣe ẹwúrú àlejò ló hà lè ìṣẹ̀lẹ̀ nígbà tó wá pé one thousand years ọ wá túmọ̀ sí pé ìgbà tó wà six hundred ló ti gbóyìí kò tí ì gbó àwọn ọ̀dọ́ nù ṣe wá wà wá nù ẹlòmíì bá ti pé fífi bá ó ti flat ó ti flat torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé wọ́n ọ̀rọ̀ lè máa náà yà ẹ̀rọ àtúbí kẹsà ìbẹ̀tẹ̀ jàlẹ̀ kẹmọ́rùmá nàbẹ̀lẹ̀ hàlmùtẹ̀wọ̀ sí. wọ́n lè kú tẹ́lẹ̀ yẹn tó bá ti lè rí ewu kan lára rẹ̀ báyìí kò ní tí ó tún máa tájẹ́tì máa ju ọ̀lọ́ yóò máa ta ọ̀pá sí ọ̀nà títí tí ìbọ̀ báwo <laughs> ti draft ẹ̀ mi ìkọ̀ etí kú ọ̀rọ̀ àmọ́ ọ̀pẹ nídìí kó fọ́pá sófó ẹ̀ ọ̀kan náà ní pé kí ni máa bọ́ ń bọ̀ lọ́nà so àwọn afẹ́ńtà kò sí kó lè bá a mọ̀ pé the more tí irun funfun kan bá ti ń jáde lára rẹ ẹ̀jẹ̀ súnmọ́ bí ta wí nù ẹni tí ò ní o funfun kan kú so àparí gan tí kú tẹ̀lé ìtumọ̀ sí pé ẹdí ká palẹ̀ mọ́ ọ iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore ní tí mo máa ń ba sẹ́jẹ̀ látọ̀bọ̀tán òfin ní dá kájínà ẹnu wáyé alákòóbá ńlá mi sábà ní alákòóbá ayé àtàkùn yá mà wá kí ẹnu ni èmi ò fi sábà fi tọ̀pọ̀lọpọ̀ òfin ní rálì jẹ náà kò sóò ti yí jù láti lò. flexibility àti lo ti pọ̀ jù fẹ́ni tí ẹ bá wà wọ ọ̀rọ̀ mẹ́wàá dẹnu sọ fẹ́ni tó pọ̀ jù nínú wa illa man rahimahullah ẹ̀rìkọ̀rọ̀ burúkú iní máa tó mẹ́sàn-án àbọ̀ ọ̀rọ̀ rírì sábà jáde lẹ́nu èébú ni àpárá ni ẹ̀gàn ni òfófó ni ni ọ̀rọ̀ ẹ̀bọ ni gbogbo àwọn rọ́pìṣì náà fẹ́ wọ́n ló fi jẹ́ ike lódodo àtẹ̀rọ̀ nẹ́ẹ̀sì mọ̀fìlẹ́sùn ẹni tó padà yọ akúfẹ̀ lọ́pọ̀lọpọ̀ jẹ́ tó bá dijọ́ gbẹ̀ndà kìíyàn. kéde kó wọn ò ní fẹ́ẹ́ rí sí náà ẹ̀wọ̀n sọ̀lá wọn ti káńsì iná kìí ṣe rí náà sọ̀lá ti kan sọ̀lá ti ẹ̀wẹ̀ kan ládàá rẹ̀ mélòó ni ládàá sọ̀lá ti mẹ́wàá. ayélujára ti sọ̀lá wọn tó hàmsì lójúmọ́ kan hàmsì ó nà sọ̀rẹ́ kódà akọ́kọ́ nínú àwọn olùmọ̀ wa sọ pé ọ̀rọ̀ anábì tó ní khamsun wa hunna khamsun wọ́n ní kò tún túmọ̀ sí bá a ṣe ń túmọ̀ rẹ̀ wípé sọ láti ẹ̀yọ̀ kan ọ̀ khamsu gan lọ náà jẹ ẹ̀yọ̀ kan ti jẹ́ khamsun wal hasanatu bi ashri amthaliha khamsun àti tòdìrí kí ni khamsu mi'a ìyẹn ní sọ láti kan tó bá ṣe ń gbàdá náà ní hamsun ọ̀hún na hamsun wọ́n ní sọlá wàá ti kọ́ kan ní hamsun àyẹ̀kọ́ tó bá ti sọ láti ọ̀rọ̀ kankan lọ ní oní hamsun níyà pé kò kéré ìgbàdá àfẹnu wa náà wà rọ́ọ̀fù rẹ̀ ńkọ́ oní òkéré oní òkéré síbí wọn náà ti màtọ́ bá pàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n àtìyàwó rẹ̀ ńkọ́ títí sílẹ̀ fífẹ́ máa egbogbo ara ilẹ̀ máa gbé sórí scale ọ̀yẹ́ lágbájá kan ní ìṣe àti ibi péjọ mẹ́ta àti ẹ̀mọ́ tí ń ṣe ní ìsìn olórí ibú rẹ̀ ṣé wà tìyàwó rẹ̀ sẹ́yìn máa sọ̀nù masha allah ṣe yẹn ni pé alùjáde wọlé màdúró ròyìn ọ̀nà àti wọn náà náà ni. nígbà tó rí ọkọ bá dàrú ìyàwó ṣe pé ebi àwòrán ẹ̀ kó dó fòfó lẹ̀ kó ọ̀sọ́ kékeré ọ̀fẹ́ mú mi wọn náà rọrùn tí èsì pé nǹkan ṣe so yóò máa kanra o èèyàn kúkú lè gba ìtọ̀rọ̀ òsì njẹ́ yàrá máa sọ́jọ́ bẹ́ẹ̀ ni mo bá àti wọn náà tó tó yìí náà yóò kóra yóò lọ sọ àwọn kan tó wọn náà bá òfò wọn ni àkókò máa ṣe máa ọrụ ṣe kíni kíni kíni ṣe wọn sọfẹ́ wọn náà àwọn ọ̀rẹ́ rẹ̀ ń bẹ tẹ́tí bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tẹ́tí bẹ̀rẹ̀ tó yẹra fún wa ọ̀sẹ̀ ẹ̀ ti gba wèrè mẹ́sìn ẹ̀rọ ìlú ń bá mi fún ẹ̀ ẹ̀fẹ́ntàlì gbogbo aló máa lóòrò àní sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ah, àwọn olórí ikú kan yẹra fún ọ kan yẹra fún ọ wàá rí i pé ọ̀ràn táǹfẹ̀nu dá lọ́pọ̀ ìlú dáadáa táǹfẹ̀nu sí lọ bàbá wa jẹ́ bẹ́ẹ̀ tẹ̀ wọ́n gbogbo àwọn táǹfẹ̀nu ya pátá nìsí làwọn tá ń sọ̀rọ̀ wọn tá ń sọ̀rọ̀ wọn ẹ sì tún pàdé wọn <laughs> ẹ sọ náà ní kí wọn ṣe àlọ sẹrù pálábòsì lọlọ ṣebí òun rí níta ẹsẹ ń bì ó tún rí èyíta ẹsẹ ń bì níta tó lọ́wọ́ wa kò ní ìjọpọ̀ ńkọ ọ̀rọ̀ rántí bójú ó sì tì ọ́ ni. à ìwọ́n mọ̀ tó bilẹ̀ sọ̀rọ̀ ọjọ́ tó lọ́wọ́ ọba tí ó tu àṣírí gbogbo níta ń gbé pamọ́ ṣé àwọn ẹrú náà bẹ̀rẹ̀ ó kè ní ìṣẹ́ni pẹ̀lú ìrasúkálá ilá làásìá masha allah ọlọ́kùnrin tẹ́ ẹ

ìgbà yìí náà àmọ́ kò sáyè rẹ̀ kò síjà ìjọ tẹ̀sẹ̀lẹ̀ náà ni kí wọ́n mọ̀ kó dáadáa tiẹ̀ fẹ́ni tó jàǹbá wọn mọ̀ kó dáadáa rẹ̀ fún un tí dáadáa bá tán jàǹbá ọ̀tàn tẹ̀wọ̀n pé tí wọ́n tún lò tún wà àìdáa tẹ́ni tó jàǹbá wọ́n tún kó ìwọ náà eléyìí ẹ̀kọ́ bà wá lẹ́rù wàláì ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn òfófó ìmọ̀ dùn àwọn èèyàn bàjẹ́ tẹ́yìn náà bá fòpin sí fọ́kọ yín tẹ́ bá ti fòpin sí fọ́rẹ́ yín tẹ́ bá ti fòpin sí fún mọ̀lẹ́bí yín fáwọn òbí yín ẹ wà isolated ìbẹ̀rẹ̀ ti mọ̀ báwọn jọ ti jọ tító àti ìtọ́jú káyìn àwọn èèyàn máa dùn kò náà lẹ̀sẹ̀ gbogbo èèyàn lọ́mọ aláìdá o wọ́n láti fi dórí káfíìrì. nítorí pé àwọn káàkiri gẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa tí máa ń bọ̀ ẹ̀rí pé wọ́n chẹ́ǹjì wọ́n chẹ́ǹjì mọ́ọ̀dì wọ́n gbé tọ́pìkì míì sí káàkiri nù kátó aṣọ mùsùlùmí torí délé ẹjẹ́ àkíyè sára o ẹjẹ́ àkíyè sára o ẹjẹ́ ká ṣe ní tí ó di ká sórí rẹ o ẹjẹ́ ká lo àwọn àsìkò ọlọ́lá yìí o wa ti pọ̀ jù wàláì àìdá wa ti pọ̀ jù aburú tá ń ṣe síra adó òfin ní fúnra wa. wàlẹ́ ò ti pọ̀ jù ọ̀pọ̀ jù dáadáa tá à ń ṣe fúnra wa tí ò fi dáa fún wa lọ ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ wá nífura gidigidi ìwọ lọ ìfẹ́ tẹ́ ń ṣe tó fi jẹ́ rálẹ̀dẹ́ náà wọ̀ ní rọrùn ní kò fún mi ṣe ìfẹ́ tẹ́ ń ṣe tẹ́ ń ṣe wọn náà ọlọ́run má fi mi ṣe kòǹgẹ́ rẹ̀ sèyàn mọ̀ wá gbìyànjú láti ṣiṣẹ́ rí ebi ká máa wò lójoojúmọ́ ó tó ra àwọn fáìlì àti àwọn ìwé ńláńlá fún táàmù rẹ́kọ̀dù gbogbo ní máa ń ṣẹlẹ̀ ó kì í ní ìsinmi báyìí ẹgbẹ́ ìwà ní báyìí ní tó ń jọba ní tó ń jọba kí òun ní báyìí sẹ́tẹ̀ yẹn ṣe lójúmọ́ mo sì sọ eré báyìí mo sì sọ àníyàn mi kékeré ọlọ́run mo sì ṣe lónìí mo sì sọ ẹbú báyìí mo rí ni isinmi bayii egbe iwa ni bayii ni to n joba isinmi to ìǹfura ṣíṣe yìí ti ṣẹlẹ̀ lọ́wọ́ mi astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah wa atubu ilayh inna al-hasanati yudhibna as-sayyi'at dáadáa tó ti ṣe yẹn

sí credit lọ́pọ̀ ní àbí debit so tí wọ́n á ké debit lọ́fẹ́ pọ̀ jù sẹ́wọ̀n pé ìsèfáàrọ̀ pọ̀ orí ìsèfáàrọ̀ ló rán gbèmí lọ credit náà lọ́pọ̀ ìsèfáàrọ̀ tó pọ̀ kí mo bá jọra mi lójú kọ́ mo bá jẹ́ pé ń ba sẹ́yìn jẹ́ ìsèfáàrọ̀ náà orí rẹ̀ ló rán ló tún gbèmí lọ ẹ̀dá kò bóun yóò tó wá jẹ́ ike ń jẹ́ tí mo bá kú àbámọ̀ mi ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lásìwájú wa sọ Umar ibn Khattab radiyallahu anhu ó ní hasibu anfusakum qabla an tuhasabu wa zinuha bilqisṭāsi al-mustaqīm ó ní ẹsẹ̀ sírò fúnra yín kọ́ lọ́wọ́ tó ṣe sírò fún yín ẹsẹ̀ náà gbéra yín lórí òṣùwọ̀n tí òní sábòsí o kọ́mọ́jọ pé òfin ẹ̀rọ àtọ́kọ́ wúwo òṣùwọ̀n tó dọ́gba ẹnìkan gbéra yín lókè fi máa wọn ara yín wò torí ẹ látò ní ni ẹmẹ́jàjọ́ dọ̀là ká máa wọn ara wa wò bóni bá ti bọ́ pé látàárọ̀ àkọsẹ́ tá a ṣe ìgbàgbé ti pọ̀ iná kọjá àmọ́jọ́ tẹ̀ mo ti sọ̀lá tó fẹ́ẹ́ mo ti àtúkárò sọ̀bà sọ ẹnìkan sì wá sọ́dọ̀ ni wọ́n fẹ́ dọ́rọ̀ ẹ̀gbọ́n lẹ̀ mọ́ palẹ̀ mọ́ mo ti pa kéèsì rẹ̀ kó payọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí tí lẹ́ẹ̀ tuntun ẹ̀dá wò ń kẹta rí ṣe lónìí. a nàfìlà báyìí nàfìlà báyìí nàfìlà báyìí bọ́ ọmọ lọ́wọ́ kò sì sàdédé bọ́ ọmọ mi lọ àìlákàtì ìwọ ẹ̀mí mi bẹ́ẹ̀ ṣe ń ṣe ibà ọ̀dà ẹ padà ẹ padà pé sábàbí táfi kó bára wa ni o ẹ̀wọ̀n kékeré sára àta so o gbọ́dọ̀ máa kọ́ṣẹ́ ẹ̀mí rẹ máa títí tọ́lọ́wọ́ bó fi ràn wá ẹni pé bàbá òun ti bí òun wàláhì tọ́lá ẹni pé màmá òun ti bí òun àmọ́ ilé ayé yìí bẹ́ẹ̀ torí bá ń ṣe bẹ́ẹ̀ end of day tó ní dà so ẹ̀sìn yìí náà ni wọ́n padà kú wá so kákókó tètè máa ká tètè máa ṣèṣirò fúnra wa kákóra wa ń jánu ká sì máa bẹ lọ kọ́ wá sí ká sì lè ṣe tó tà ní sẹlọ nítorí pé ní sẹlọ ń dá mọ àná agbọ́dọ̀ sẹlọ so ṣùgbọ́n sísẹ náà ni ẹ kò burú bíi àìtọrọ àforíjì tábà ti tọrọ àforíjì orí dáadáa náà làwà tẹlẹ ìpàtàkì jẹ máa ẹ jẹ ká gbìyànjú ká lo àwọn àsìkò lóore yìí dáadáa kọlọ méjì kọ bọ mọ wa lọ́wọ́ kọ mọ sọnù mọ wa lọ́wọ́ láì jẹ parí dáadáa sí sínú rẹ̀ sọ á rí i pé lónìí ìgbà kàlẹ́ndà bí àti ṣe rọ́ọ̀sù ó túmọ̀ sí pọ̀ nìyẹn ọjọ́ kẹfà nínú oṣù Dhul-Hijja bó tilẹ̀ jẹ́ kó sùtọ́ àlójú sámà ó fi hàn pé òní lọ́jọ́ òní lálẹ́ ọjọ́ kẹjọ ṣùgbọ́n látàrí àìrósù onílàlẹ́ ẹjọ́ keje àkà ṣiṣẹ́ nítorí tí wọ́n bá rósù rírí rẹ̀ ọlọ́wọ́n fagbárí yẹn ká ìdí ìlú tó fi jẹ́ kẹ́sìn sùwà máa ń tó ṣeéṣe kò sùwà máa ń tó ṣeéṣe ẹ̀ ń wá àmọ́ lọ́n kádàrá pẹ́ẹ́ níbi torí kó gbé pamọ́ ẹ̀sìn wa sọ wípé ẹ̀ka ọjọ́ oṣù tí ẹ wà nù rẹ̀ kọ́kọ́ gbọ̀n. tó bá ti wá kọ́gbọ̀n ajẹ́pẹ́jọ́ tó tẹ̀lé ńkọ́ ní oṣù tuntun irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ lọ́tẹ̀ yìí ti bí àwọn ọ̀tá ìsìn Islam ti ṣe ń sọ wípé a láti avoid nine eleven láti fẹ́ sọdún lọ́jọ́ al-ahad kí á ní nine eleven gan kí ni ọjà mọ́lọ́dọ̀ kíkọ́ mẹ́jẹ pa ń sẹlẹbírétì ọjọ́ táwọn kan lọ bọ́ǹbù bì kan lamẹ́ríkà ẹ gbọ́rọ̀ nítorí tọ́lọ̀ kódà àwọn òtí ẹ̀ mọ́dé títí ọdún iléyà bọ́ sí ní gírígóríà àmọ́ àwọn amọ̀ kódà fẹ́ ju alójú oorun pé jù lọ́dún iléyà máa jẹ ọjọ́ kẹwàá nì nínú oṣù lẹ́lẹ́jà kọ́ wá jẹ́jọ́ òun ní oṣù gírígóríà àwọn ọmọ òsì ń tafẹ́ gírígóríà láìsí dé títí wá sí torí ẹ̀ òfin sọ̀rọ̀ ẹ̀ sọ pé káwọn mùsùlùmí bá ṣàtìsí níbi rírọ́sù tí wọ́n jẹ́ pé kàkà tí ìdúró àràfà kọjá ọjọ́ kẹsàn-án nínú oṣù Dhul-Hijjah ọwọ́ ajá síjọ́ kẹwàá tí wọ́n bí ó ti ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí kàkà kí ìjọ àràfà wọn ajá ọjọ́ kẹsàn ìjọ kẹjọ lọ́bọ̀ sí wọ́n ti àṣìṣe lápapọ̀ wọn bá lábẹ́ òfin ọlọ́run ọjọ́ tí. wọ́n mú lẹ́nu ẹgbẹ̀jọ́ àràfà lọ. lẹ́yìn náà kò sáàsì ṣe nù àròsù kò sáàsì ṣe nù. ẹ̀yin wá pẹ́ padà àròsù ńgbẹ́ lóṣù náà wá wà ńjọ́ta ń wà. tó nàìjíríà yìí làwọn béèrè yẹn wà pé àwọn ti wọn wọn wá mọ̀ nípa ẹ̀sìn jíjìyàn yìí lásán náà. ẹ ẹ sà lónìí ọjọ́ tù ìṣe onílọ ẹkọ jẹ tírì béèzì béèzì kìnnì ẹyìn tó rí ńdọtọ yẹ ká wa bàbá béèzì sọlẹ ìjẹbù ti jẹ a nídìí láti wọ àgbọn bẹ̀rù sọlẹ tó àplikébù lórí gbogbo kò bá jẹ ọmọ bọ́n kò bá má jẹ ọmọ bọ́n torí pé òfin Ọlọ́run ti dá lórí pípẹ́ ẹ̀ bá rí nǹkan ẹ̀ka ọjọ́ oṣù tẹ̀ wá ń kó pọ́gbọ̀n nǹkan ti ṣe lọ́tẹ̀ yìí sọlẹ ìtumọ̀ sí pé inṣàlá òní ọjà yawmu Arafa bẹ́ẹ̀ni tó lọ sí hajj alhajj Arafa ìdúró Arafa ọ̀ngangan ni hajj òní rukun alhajj al-a'zam olórígun hajj tó tóbi jù torí rẹ̀ man fatahu al-wuquf fatahu al-hajj ẹnjẹ́ o bá ti rí ìdúró Arafa ṣe hajj ti bọ́ ma lọ àmọ́ ìdúró rẹ̀ náà ìrọ̀rùn tún wà ń bẹ̀ ó ní kó ti wà ń bẹ̀ láti ìgbà tó òun ti yẹ tari títí tó rọ̀ fún wọ ọ̀kẹ́ tẹ́ mà hajù. àbí kọ́ ọmọ sí ń bẹ̀ kó ajẹ́ pálẹ̀ lọ wá kí àlùfáàjà rẹ̀ tó yọ alẹ́ lọ wá kí àlùfáàjà rẹ̀ tó yọ kọ́lá tó tó kọ́ kọjá gba àràfá òfin lọ sí mú bẹ̀lí ni pẹ̀lú àníyàn tó wọ́ lọ ẹ̀mí náà ti wá sí àràfá tẹ́ mà hajù òpè yọ wa ha tọ eléyìí jẹba tí a bá ń sọ̀rọ̀ òru òru òru ní sẹ́ríà a máa ń sọ pé òru ọjọ́ kọ̀ọ̀kan ó ti máa ń dé sáájú ọjọ́ rẹ̀ òru ọjọ́ kọ̀ọ̀kan ó ti máa ń dé sáájú ọjọ́ rẹ̀ nísìnyí àwọn ènìyàn ọmọ kọ́mí yọmọ kọ́mí sì ti lọ ní ìsìn tá à ń sọ̀rọ̀ yìí. àti wọ lẹ́yìn lẹ́tọ̀lùjúmọ́à òrùjúmọ́ àlàwà báyìí láti ìgbà tó ń ti wọ lónìí tó ń fi wọ lọ́la lànàbìnrin ẹ máa ṣe àṣọ láti fún lọ́pọ̀lọpọ̀ kẹ́ ẹ máa ṣe àṣọ láti fún lọ́pọ̀lọpọ̀ lóru àti ọ̀sán ọjọ́ júmọ́ òrùjúmọ́ àláti wáyé ẹ wá wọ àràfà nísìnyí àwọn ọjọ́ tá a lọ sí Mínà ọjọ́ kẹjọ nínú oṣù Dhul-Hijjah ni lọ́dún yìí ọbọ̀ tí yọmú sẹ́pù yọmú sẹ́pù yẹn tóun bá ti wọ̀ àti wà lẹ́yìn ilẹ̀kùn Àrafá òru Àrafá ti bẹ̀rẹ̀ nítorí pé ọ̀rọ̀ ti wọ̀ tẹ́bá ti wá sí Àrafá lọ́jọ́ yẹn àìgbà wà ní yọmú Àrafá. nígbà tó òun á wọ̀ lọ́jọ́ àràfà tọ́ka ti àlálẹ́ yẹ̀wò náà alẹ́ ọjọ́ ọdún bẹ́ẹ̀ ni alẹ́ ọjọ́ ọdún ni alẹ́ àràfà náà sì tún ní hukman ẹ̀rọ pé yọ ibà yẹn la yọ kú alẹ́ ọjọ́ ọdún ni alẹ́ àràfà náà sì tún ní hukman torí ẹ̀ lànà bí sọgbẹ́ ni tó bá ti lè gba àràfà ìkọjá lọ́sàn-án ìfájàrí jọ ọdún ọkọ̀tẹ́ màájù òpè yẹ wa tó bá yẹ pé ìdájọ́ ọjọ́ àràfà kò tún fẹ̀dí òru rẹ̀ kò bá já sí pé ẹni tí ò bá ti dúró láràfà tó òun bá dúró ọ̀ kò ní hajj kò bá sì já sí pé ẹni tó bá ti dúró ní àràfà lóru jọ mìíràn ayọ̀kọ́ náà tó wáyà kó ní hajj tòṣùgbọ́n òru yẹn ìdájọ́ àràfà ò ti bẹ̀rẹ̀ ó di lọ́sàn tí tí tí àlùfáàjà ló ti fẹ́ yọ eléyìí jẹ́ gbèsè jẹ́ ọjọ́ ńlá ni ọjọ́ yìí. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd tí a ní ká máa wí lọ́pọ̀lọpọ̀ eléyìí wọn kò ní takbiratun mutlaqa àwọn Allahu akbar tó lákòókò ni gbogbo ìgbàlẹ̀ máa wò. ṣùgbọ́n tó bá ti ti ní àṣùbà àjọ àràfà. تكبيرات مقيدة وبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إيجو ما سلالين صلوات الخمس يبرك لك يا سبع جارة ثبات السلامة السلامة الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد تبعت لي بيتا وانا لا تبرع كار تعمل سلين صلوات استغفر الله استغفر الله استغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت هذا الجلال والإكرام طب إلي لا بأس نجارة أجاد إلي لا سالسة توا سميتوا لك صلاة الظهر lẹ́sì bẹ̀rẹ̀ níjọ ọdún so eléyìí gbogbo ẹ̀ náà rọ àwọn sàhábà so eléyìí tá a sà lẹ́sà yìí òun lè tó wá láti bọ̀ àlí ibn Abi Talib radiyallahu anhu àríkè kò fi nǹkan kan ju táwọn yòókù lọ táwọn yòókù náà fi nǹkan kan ju lọ ṣùgbọ́n wọn àti ẹgbẹ́ ní àsìkò tá a bẹ̀rẹ̀ rẹ pẹ́ ọyá títí àwọn sèyìn ká sèyìn tí ọkọ̀ jù lọ ọjọ́ bó ti ṣe jẹ́ torí a bẹ̀rẹ̀ láti sọ láti ṣẹ́dún a sì ní bá àràfà bẹ́ẹ̀ á sì níjọ ọdún bẹ́ẹ̀ ìjọ kejì ọdún ìjọ kẹta ọdún ìjọ kẹrin ọdún sọláàtì làásù la parí rẹ̀ so tó bá ti wá parí rẹ̀ ti parí náà á máa ṣe àwọn tẹkìlérà sí náà lọ sí ẹ̀yìn á máa ṣe lọ sí ẹ̀yìn títí tá a fi bẹ̀rẹ̀ ẹ̀yìn tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ sọláàtì lẹ́yìn ó ti parí nù táà máa ń bọ̀ wálé àníṣe tọ́ ẹ̀yìn lóye jẹ́ máa. á gbìyànjú sẹ́yìn ọba tí máa ń sọ̀sọ̀ yá àmùtẹ́lẹ̀ kó gbìyànjú láti ṣètìjọ́ àrọ̀ irúgbà nàbì sallallahu alaihi wasallam wọn ni astasibu ila Allahi an yukaffira Allahu bihi sanatayn mọ̀ ń wá ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ Kọlọ wọn ta ara rẹ̀ kọ́pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ẹ̀ṣẹ̀ ọdún tó kọjá àti a wà kìí pọ̀jù tí wọ́n ti ní ọ̀pàtọ̀ ọdún tó kọjá rẹ̀ àbí òye wọ́n sì tún gbà lọ́dún tó kọjá náà so orí ọmọ kọ̀ọ̀kan ni so eléyìí túmọ̀ sí pé á gbìyànjú láti rí pé àtìlẹ́yìn bọ́ọ̀ bá ti ẹ̀rí kàkà sí pé òṣèléyìn ó sì dá bákan náà àwọn tí ó lórí ẹ̀jẹ̀ ká fi pamọ́ sínú àsìkò ìkọ̀pọ̀ bíi sàrà bíi ọ̀rọ̀ dáadáa bíi kéèyàn jẹ́ni tó jẹ́ pé ó ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì jẹ́ pé áwọ̀ wà láàrin wọn kí wọn máa pe àwọn èèyàn sí dáadáa kó máa fún wa so kí wọn máa yan àwọn àwọn àfẹ ọ̀nbẹ náà àwọn sí dáadáa iṣẹ́ olóore gbogbo iṣẹ́ olóore mọ́tò bàbá gbogbo ìtọ́lọ̀ ń fún ọ sí so sáà ti má ṣe bídíà so lẹ́yìn eléyìí báyìí àwa rí i pé àgbìyànjú lọ́jọ́ ọdún láti jẹ́ kí ìdùnnú kó wọlé wa kájọ kí àwọn dùn kọ́ ọmọ dùnnú kájà sọ tuntun fún wa bàbá lágbára rẹ̀ ìràbàtà tuntun fún wa bàbá lágbára rẹ̀ gbélé ńlẹ́nu pẹ́ ń sọdún ni kò sí ní tó burú mbẹ́ ẹ sáàtì má dẹ́ òjò dàbí tàwọn káfíìrì fún ọ ní mọ́dún tẹ̀sí ilé ìjẹba lọ́jọ́ ọdún yìí kò sí nǹkan kẹta ṣe láti fi súnmọ́ lọ tó dàbí ká pẹ̀ràn léyà torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo wa ẹni tó lọ́n tó bá fagbára rẹ̀ ká kọ́mọ̀tà kọ́mọ̀tà kéèyàn pa sòkè sì pọ̀jù kéèyàn márùn mẹ́fà ní pa ẹran léyà ńlẹ́ kan ṣoṣo gbogbo wọn fámìlì bàbá kan náà ní kò sí wàhálà nù kò sí nídìí kí bàbá ọmọ abínú kẹ́yìn pẹran bíi tẹmí ti ń pẹran ṣé báwọn náà ń ṣe sọ láti mi lẹ́yìn tí ń ṣe sọ láti sọ ìbáàdà lélẹ̀ ìké sáta sọ ilé ìjẹba ẹ̀yin méje lè dáwó kẹra màálù ẹyọ kan nígbà tágbára ọba kágbò kara màálù ẹyọ kan àwọn ẹrú Ọlọ́run ti lọ kágbò wa káwọn náà gbìyànjú láti má ṣàyẹlẹ fáwọn tí رحم الله امرؤا سمحا إذا بتاع سمحا إذا باع so ọlọ́run kọ́kẹ́ ẹ̀ǹjẹ́ pé pẹ̀lẹ́ ni tí ọba ara pẹ̀lẹ́ ni tí ọba ata ọba ti di eréje ẹ̀ sọ́lẹ̀ so eléyìí jẹba kẹ́yìn náà tẹ̀ sí lánìyàn pé ẹ̀fẹ́ jẹ́ sábàbí lọ́pọ̀lọpọ̀ ẹni tí èkó ẹran tí ó fi pa ẹran so eléyìí pàtàkì tọ́ ká àwa náà ta sì fẹ́ rà ká má ta hun bí ẹran eléyìí níwọ̀n ara ní twenty thousand ẹ̀yàn kìíní kẹ̀kẹ́ ti kọ́ ọ̀fẹ́ ta ẹ̀sìn lọ fẹ́ ti ṣe ilé ìjẹun ti ẹ̀dọ́ bá lágbára láti ra gbó ńlá kọ́mọ́ra kínkínní kọ́ra nílá tẹ̀lé ìlọ́dà so ẹni dágbára rẹ̀ ọba sì ka àgbo ńlá kọ́ra kékeré kọ́mọ́ jẹ gbèsè so ẹni tí agbára rẹ̀ ọba sì ka gù tẹ́gbà gùtàn lọ́ka abo àgbò rà á dágbára rẹ̀ ọba ka eléyìí náà adẹ́pẹ́ ra orúkọ àpò ewúrẹ́ dágbára rẹ̀ ọba tó ka ra ewúrẹ́ abo so tí agbára rẹ̀ bá ka ògúnfe akọ agbára rẹ̀ ka abo ògún abo ògúnfe so alhamdulilayi lẹ́yìn eléyìí kò sí mi mọ̀ èsì tó lọ pé horo ìdílé yẹn kó n fẹ́ pa tòlótòló àbọ̀ n fẹ́ pẹ́ tu ọlọ́mọdé ìní yẹn kàn fẹ́ jẹran lásán so tí ẹ bá pa màálù ọ̀dà tí ẹ bá pa ara fún mi kò burú ṣùgbọ́n àgbò lọ́lọ́lá jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Imam Malik ń lọ jù nìyí àwọn Ṣafi'i àti Ahmed àwọn sọ pé pẹ́ẹ́rán bá ti tóbi jù lọ́lọ́lá jù níbi iléyà àsọ pé rárá níbi hajj bẹ́ẹ̀ ni torí pé ràkúnmílà náà fi pa mbẹ̀ ṣe àtúmọ̀ sí pé pẹ́ẹ́rán bá ti tóbi jù lọ́lọ́lá jù mẹ́ ṣùgbọ́n níbi iléyà bó bá ti jágbòsì ńlọ́lọ́lá torí ẹ̀ àgbò náà lára kágbò yẹn sì jẹ́ ètò ní ìhó ńlá lórí ọ̀dà àkókò kì í ti pàjẹ́ ìhó sọ àmọ́ kọ́mọ́ jẹ́ ètò pé kò ní ìhó bí ẹran Somalia àwọn yẹn ní ihò etí wọn ni ó tún máa kó sákọlélé àbábọ̀ akọ bí ẹ bá rí jìnnà yẹn ó rò rí tìrí ẹ̀rí wọn tó mú sínú gbà àwọn akọ̀sínú tó kọ́ ọ̀rá àgbò tó tóbi ọ̀dà púpọ̀ ó sì burúkú ọ̀pọ̀ àgbò méjì mẹ́ta mẹ́rin ìwọ nìkan kò sí ní tó burú kéé pọ̀ jù kéé pọ̀ jù torí ẹ̀ ilé ìjẹba wọn àwọn ọ̀gbìn ẹ̀gbìn láti ṣe kánbẹ́ẹ̀ nítorí ká máa tanra wa jẹ ká máa dọ́gbọ́n.

láti lè ṣe àwọn nǹkan tí ọdún yìí ń bùkátà ọlọ́run ọba kó ti ká ní ní rọrùn ọlọ́run ọba ẹni tó ti rí owó ra ẹran léyà ọlọ́run dákun má lù pa mà lọ́wọ́ ẹni tí ó sì ń wojú wọ ọlọ́run ọba wọ ọlọ́run ọba mọ́tà ìgbọ́ bùkátà kálukú wa ọlọ́run ọba kó sọ alọ́kan nínú àwọn ẹni